والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب في أحكام الدماء والحدود إنه دان لك إليه ẹ fẹ́ ṣe àlàyé fún wa nípa tó jẹ mọ́ ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ kátàjẹ́ ọmọlàkejì sílẹ̀ ní pípa àbí kátà ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ní ìṣeniléṣe àbí ìgéni lórí kékan àbí ìbani lórí kékan jẹ́. eléyìí ni wọn ń pè ní àdìmá ó sì wá nínú hadith sallallahu alayhi wa sallam pé àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá ọkọ ṣe ìṣirò fún yàn lórí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àdìmá òun náà lọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ eléyìí kọ́ takò àdéhìí ní ọkọ ṣe fún wa nípa torí pé àsọlẹ ó ní í ṣe pẹ̀lú ìwọ Ọlọ́run lórí wa àkọ́kọ́ ní wọn kọ ṣe ìṣirò fún wa nípa rẹ̀ nípa tó jẹ́ ìwọ Ọlọ́run lórí wa ní àsọlẹ ṣùgbọ́n àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ìṣirò fún wa lórí rẹ̀ lọ́la gbẹ̀ndẹ̀ àkìyàmù nípa tọ́jú ẹ̀mọ́ ìwò èèyàn òun náà ní àdìmá. àwọn òfin tó wá rọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí òun náà ní alqawad gbígbẹ̀san eléyìí ti ṣe alqisas gbígbẹ̀san pẹ́ni tó bá pààyàn kọ́ wọ́n pa san ẹni tó sì ṣèyàn léṣe wọ́n ṣe léṣe ẹni tó géèyàn lóríkèé wọ́n gé oríkèé tiẹ̀ náà wàdíyà bákan náà sísan owó ẹ̀mí àbówó oríkè àbówó sẹni léṣe ẹni tá a ṣe léṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà wọ́n á tún ṣe àlàyé alḥudud àwọn òfin tọ́lọ́mọ bá ti dá irú àwọn ìyà tá a máa ṣe fẹ́ni tó bá ṣe irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sọ́tọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé wọn tún ṣàlàyé rẹ̀ àtàwọn kan tọrọ ma àti èbò burú ìyàtọ̀ lọ ní kàn fi jẹun tó bá ṣẹrú àwọn ẹsẹ̀ yẹn àti pọ́nàwó láti ẹ̀gbà múyàn kíkọ́ dọ̀kan nínú àwọn ẹsẹ̀ yẹn tá a fi fi jófin àtàwọn nǹkan míì tó tún rọ̀ ma nípa ọ̀nà tá a máa gbé gbà àfáàní wala yuqtalu nafsun bi nafsin. إلا ببينة عادلة أو ò ní تبقى ẹ̀mí لم tó bá pa ẹ̀mí mi lẹ́mìí tó ṣe pé ẹni tó pa torí pé ẹ̀mí ẹni tí ó pààyàn wọ́n gbọ́dọ̀ dọ́gba ní títẹ̀ wọn àbí kẹ́mi ẹni tó pa kọ́tẹ̀ wọn ju ẹ̀mí tiẹ̀ lọ torí kí àwọn nǹkan púpọ̀ ọ̀rọ̀ mi léyìí kìí ṣe gbogbo ẹni tó bá ti pààyàn náà ni wọ́n pa torí pé ẹ̀mí rẹ̀ lè tẹ̀ wọ́n ju ẹ̀mí ẹni tó pa lọ wọn wá nípa ọkàrí o ìyá mi ni ọjẹ kìí ṣe pé wọ́n pa san gẹ́gẹ́ bíi kí ọmọlúàbí kọ́ pẹ́rú wọn ò ní sì torí ẹrú pọ̀ ọmọlúàbí wọn ò ní sọ pé ọkàrì ìyá oríṣi mi ni ọjọ́ a ò ní sì torí pé ẹ̀mí kan pa ẹ̀mí kan káwá pa ẹ̀mí yẹn illa bi bayyina ẹ̀mí tí yọ pa ẹ̀mí hùn agbọ́dọ̀ ṣe dọ́gba pẹ̀lú ẹ̀mí tó pa filhuriya kọjá pé ẹni tó pa ọmọ ni kì í ṣẹrú ìwọ náà tó pa ọmọ ni ọ kì í ṣẹrú tọmọ bá pọ ọmọ á san. wọlé islam ẹni tó mùsùlùmí ni mùsùlùmí ni wọn náà wọn pa san àwọn tó wá gé mùsùlùmí lọ́ba pa káfìrí wọn à ní tìtorí káfìrí pa mùsùlùmí o àmọ́ wọn ò ní sọ pọ́ káàrí yóò jẹ ìyá oríṣiríṣi torí kí ẹ̀mí káfìrí kọtẹ wọn tó ti mùsùlùmí. wọlé ìsìmà ìkíni kejì wọn ọgbọ́dọ̀ jẹni tí wọn ò tí ì kéde pé bẹ́ẹ̀ bá rí ẹ wá ó ti jẹ̀bi ikú. kọ́ ẹnìkejì wọ́n pọ̀ ọ̀sán ní kálukú ọ̀sán. torí ẹ̀ àwọn á ní pa ẹ̀mí kan torí pọ́pọ̀ ẹ̀mí mi táwọn mọ́jẹ̀mú yìí náà bá pé illa bibayyinatin 'adilah àyàfi káwọn ẹlẹ́rìí tó dúró dọ́gba sọ pé àwọn arí gbọ́ pa ẹlẹ́rìí tó tó dọ́gba méjì lọ́kùnrin tí ò sóbìnrin nù wọn. torí pé àwọn obìnrin ṣẹ̀rí ọ̀gbà kí wọ́n jẹ́rìí nípa mẹ́jẹ̀. nítorí pé gbé fámìlì rẹ̀ ni wọ́n bá pa ẹni tí èso lọ pa ó lè parọ́ mọ́ kó sáré kí wọ́n nìkan àwọn sọ pé ọkùnrin ni wọ́n máa jẹ́rìí nípa máa. wọ́n pààyàn wọ́n ṣèyàn léṣe wọ́n géèyàn lóríkèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹlẹ́rìí yòó wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró dọ́gba tí wọ́n yẹ ṣe tó sáà tí wọ́n yẹ ṣe kòkì ní ẹni tó wá gbé kòkì lọ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀rí kẹ́nìkan lọ́gbà ẹnìkan ànígbà ẹ̀rí tí kòkì jẹ́ ànígbà ẹni jẹ́ ẹni jẹ́ ẹni dúró dọ́gba wọn yìí gba ẹ̀rí pẹ̀kí ẹ̀yìn lẹ́yìn sì ti máa dé ẹ̀ máa fi dìbò kí lóríṣiríṣi torí ẹ̀ka máa ṣe gàràgàrà lọ sí kóòtù kò fẹ́ jẹ́rìí kò pé wa sẹ́ẹ̀lì mẹ́ṣẹ̀ mẹ́ta fún anú tí máa ṣe àdìbò kí. náà náà kìí ṣe rakata alfajir àti salati witr náà tí a bá ń bú mùsùlùmí ní àwọn atẹ́sọ́lẹ̀ òun òun ṣe wàdífà àwọn parọ́ kí sòkòtò rẹ̀ ọmọ wọlé gbogbo sòkòtò tó àti táyà kúkú sí ọtí dìbò kíì ọgbọ́dọ̀ sí garagaran lọ court ó tún jẹ ga sẹ́rù rẹ̀ láwọn là ń kókó wá jẹ́rìí fún tani. bákan náà ọ̀mùtí òkèèní ó ń sì ná òkèèní ọ̀fálè òkèèní ògbóró àwọn èèyàn kò sí ń dá afẹ́fẹ́ ni wọ́n sí tọ̀ òkè o gbọ́dọ̀ jẹ́rìí àlẹ́rìí rẹ̀ fi ṣe kankan. tó àwọn ẹlẹ́rìí tí wọ́n dúró dọ́gba wọn náà sọ pé àwọn rí kó lọ pa. àwọn obìnrin ti rọ ọ́fìn àbíkó tí ẹ̀jẹ̀ kan jọ́ pa ẹ̀gán lọ jẹ́wọ́ ẹ̀jẹ̀ ọkùn ló ń pa kò sí wàhálà. bí ìdí ẹnìkan bá jẹ́wọ́ tó lò ló ń kankan sáà tún lọ mẹ́lẹ́rìí wa ni rárá ìrẹ̀ la sọ pé al-iqraru sayyidul adilla èèyàn jẹ́wọ́ ń gbà lọ́gá gbogbo ẹ̀rí o ǹjọ́ àti jẹ́wọ́ ohun ìkókọ́ lọ mẹ́lẹ́rìí wa orí èèyàn parọ́ mọ́ra rẹ̀ àti ìsìnkú rẹ̀ dàrú. àwọn ọmọ ẹ̀kọ́ àbí kọjá ike ẹni tó pààyàn tẹ́lẹ̀rì tó rí nígbà tí ń pààyàn òun náà sì jẹ́wọ́ pé ń pààyàn ṣùgbọ́n a rí aláwàd aláwàd iná làwọn àmì tó ń tọ́ka sí pé ànìkankan lọ pa bí ìbá ṣe lágbájá yìí àmọ́ wò ká má bi títí ń pa òun náà sì jẹ́wọ́ àwọn afọlọ́ǹkura a sì ó ní iye nọ́mbà abura tá láti sọ pé so lẹ́yìn rẹ̀ tí ò bá rí n fi já wa pàṣẹ ilé ìjọba bí nísìnyí wọ́n èèyàn kalẹ̀ a sì rọ́ọ̀bẹ lọ́wọ́ tiẹ̀ ẹ̀jẹ̀ ń kán bẹ́ẹ̀ alọ́ wa tún fẹ́ pàjù wọ̀ lọ rògbé wa ẹ̀jẹ̀ adìẹ lọ́wọ́ ẹ̀jẹ̀lẹ̀jẹ̀jẹ̀ o gẹ́gẹ́ bí tá a bá tí òkú wà ìgbà náà ni wọn náà gbà jáde ọlọ́mọdé pa àgùntàn wọn á kí wọn ọkọ̀ ti dáràn sápọn yàrá mi àwọn ti ẹ̀jẹ̀ tí ń kán lára ọ̀bẹ rẹ̀ ni wọ́n rán wọ́n ní wọ́n lọ pa síbi tó sá lọ tọ́ ilé ìjẹba tọ́. أو بالقسامة ìdá wajabat ìyẹn tó bá di ọ̀ràn yẹn pé kí ọjọ́ pé ìbúra láàbù a tún lè pààyàn pẹ̀lú ìbúra o lópin ìgbà tó bá ṣe pé ẹni tó pààyàn ọjọ́ ẹni tó ní làákàyè ó sì ti bàlágà wọ́n máa wọ́n lè parú rẹ̀ nítorí irú ẹni tó pààyàn torí pé mùsùlùmí làwọn méjèèjì káfìrí la méjèèjì ìkíní kejì wọn iná ló lómìnira tiẹ̀ ń ṣẹrú ẹni tó sì pààyàn kése bàbá rẹ̀ kése bàbá lọ́pọ̀ mọ́ ẹnu àwọn èèyàn ẹni tí wọ́n pásìkò lórí pé àwọn náà pàṣẹ kése bàbá lọ́pọ̀ mọ́ kése mọ́tọ́bọ̀kùnrin àlẹ́ yìí ètò eh, àfaramọ́ ni kékeré bàbá wa pọ̀ mọ́ wọn pa jẹ́jẹ́ ní kálukú sinmi. torí àdìsí tó mú agbé láàyò kọ́ọ̀dù lùwà lédùbí wọlẹ́dẹ́ fi hìmà kọ́ọ̀lù. ọ̀rọ̀ wà lórí rẹ̀ pé kò fẹsẹ̀ nílẹ̀. láti ìjọba sì fẹsẹ̀ nílẹ̀ a lè ṣe ẹ̀rí. ilé ìjùmọ̀ ìsìnkú tí bàbá náà lọ́ba pọ̀ mọ́ rẹ̀ wọ́n pa jẹ́jẹ́ ní kálukú sinmi. bákan náà àwòlíyá àwọn èèyàn ẹni tí wọ́n pa à ń ní májàmú ní kẹnu tí wọ́n lò kù kẹnu wọn kù gbogbo àwọn fẹ́ kí wọ́n pa ni ìdíkẹ́ nìkan sọ pé ẹ pa ẹnìmí ọ̀sọ̀ pé díyà la fẹ́ gbà fún ẹ̀mí lágbà ẹni gbogbo wọn jọ kù pápá ìgbà náà láti pa yẹn ẹni kan gbọ́dọ̀ jẹ́ jẹ́ mùsùlùmí ẹni tó pa àtẹ̀ntọ́ pa ìkíríkejì wọn gbọ́dọ̀ jẹ́ òmìnira ẹnìkan nù oṣù gbọ́dọ̀ jẹ́ bàbá fẹ́ni tó pa kẹ́nìkejì ọmọjàmọ́ fún ẹni tó pa àìsọ pé mẹ́jàmọ́ eléyìí ìyapa wà bẹ́ẹ̀. gbogbo àwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ sí àti jogún ẹni tí wọ́n pa àwọn ẹnu wọn kò lórí pé làwọn fẹ́ pẹ́ ẹni tó pè yàn àwọn èsì pé ẹnìkan sọ pé a gbowó ẹ̀mí. yóò sì jọkùnrin àti ọ̀sọ̀pọ̀ abẹ́kọ́ bá pa wọ́n jọkùnrin tó nílága tó ti bàlágà torí ẹ̀ ló ti jẹ́ pé ru àwọn tó bá jẹ́ pé wọ́n pa bàbá kan ọmọ rẹ̀ sì wà kéékèèké wọ́n lọ fẹ́ni tó pa ẹ̀ sẹ́wọ̀n títí táwọn ọmọ fi bàlágà wọ́n á bí àwọn eléyìí gbọ́dọ̀ ẹ̀ tó pa bàbá yín sẹ́fẹ́ pa ni ilé ìjẹba. tọ̀ ìgbà tí o bá ṣẹlẹ̀ ẹni tó sì pààyàn jẹ́rìí láti ọ̀jẹ̀wọ́ kó ń pààyàn àwọn èèyàn ẹni tí wọ́n pa àwọn wọ́n gbọ́dọ̀ ní nǹkan kan tí wọ́n dè mú tí ó fún ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tí wọ́n lọ pa èèyàn àwọn èèyàn tó fún lágbára. bí ẹlẹ́rìí ẹyọ kan torí pé eléyìí lọ pa èèyàn àwọn àtẹlẹrìí méjì là ń fẹ́ àwọn arẹlẹrìí kan ṣùgbọ́n ẹlẹ́rìí kan á sọ pé gbogbo àwọn ilé yẹn kún wá búra. àbíkọ́jẹ́ pé èèyàn kan tó dúró dọ́gba lórí ẹni tí wọ́n pa nígbà tí wọ́n ń gbára dálẹ̀ nínú ẹ̀jẹ̀ tó sì rí ẹni tá a fẹ̀sùn kàn kó ń lọ pa lórí nítòsí ọ̀dọ̀ rẹ̀ tẹ́jẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí lára sọ rẹ̀ torí ẹ̀kọ́ lọ́mọdé àṣì wọ́n rí ọ nítòsí ẹni tí wọ́n pa kalẹ̀ tí wọ́n gẹ́lò kò gbé nítura yóò tún máa gbé gé ah lọ́gàdá àwọn ti kú nù yóò tún máa gbé jẹjẹjẹjẹ ẹ̀jẹ̀ tó yẹ ọlọ́ọ̀ kò ti dáràn wọ̀lọ́pàá òun ọ̀pá òun kàn rí kó lọ́nà ni gbogbo tí ẹ bọ́ọ̀lù. àbí ká jẹ́ pé ẹni náà pa nǹkó tó di kó kú ní lágbájá ni ẹbí léèrè ń mi o ní lọ ní ni ẹbí léèrè ń mi o tọ́. tó bá lọ sí ọkọ̀ dáńkọ́ wọ́n máa lé wọ̀ká torí ẹjọ́ pọ̀ rí clear ẹ̀rí ṣe Ibrahim yọ wọn ní kí wọn gbọ́ ní gbogbo ṣe gbogbo ṣe ló wá sọ pé gbogbo ni ẹ fi o bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹ̀ta kan ní sinmi aládùúgbò tó ń jẹ́ bá wọ́n ti wá ní wọn máa gbogbo wọn á rọ ọmú ẹ̀rẹ̀ ti ṣe tó sùn mẹ́ta lẹ́wọ̀n tí ò ní yé ṣé bóbó tiẹ̀ rí àbí bóbó ọmọ àta tẹ́sí wọn kọ́ ọmọ àta lọ́ọ́ káwọn kọ́ rù sí ẹ̀ àmọ́ àlẹ́gbẹ́ bọ́yá ìjà kan bẹ láàrin ilé ìjọba. báwo wá láti ṣe ìbúra yìí o. يقسم الولاة خمسين يمينا àwọn ẹni tí ó jogún òkú yìí nígbà tá a rí ẹni tó pa àbí wọn bá rí èèyàn kan lórí wọn rẹjẹ lára rẹ̀ wọn pé méjì lórí tọ àwọn sì fẹ́ gbẹ̀san ẹni tó sì pààyàn kan jẹ́wọ́ so ọtá fẹ́ gbẹ̀san àbùrà tábà ní kankan tá a dì mú a wá fi ọlọ́wọ́ bá búra nígbà àádọ́ta a búra nígbà àádọ́ta. oníkálukú wọn yóò búra lẹ́ẹ̀kọ̀ọ̀kan. الله الذي لا إله إلا هو إن فلانا قتله بالله الذي لا إله إلا هو ما مات إلا من ضربه توفي توفي الله أبا tó sọba míì tó tọ́ láti fòdòdó jọ́sìn fún yàtọ̀ sí ẹnìkan búra wíkẹ́ lágbájá ló pa o bí kálukú sì máa búra. èèyàn méje la ní ìbúra fífítì láti bẹ́ẹ̀ kún ọ̀sẹ̀ kálukó ṣètò ọ̀kan ní wọn parí wọn tún bẹ̀rẹ̀ aka odi fourteen wọn tún ṣe odi twenty one wọn tún ṣe odi twenty eight wọn tún ṣe odi thirty five wọn tún ṣe odi forty two wọn tún ṣe odi kíni forty nine lẹ́yìn rẹ̀ lẹ́nìkan wá sí odi fifty. kí ló dé tí Islam fi sọ pé fifty nítorí kẹjẹ ni wọ́n pààyàn kí sí wàásà ẹ gbọ́dọ̀ wá rí i pé ẹ búra lórí rọ orúkẹ bíbá àwọn náà rọrùn. lẹ́yìn ìgbà tó bá búra tán yastahiquna ad-dam wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n bá wọn pa ilé yìí. ògórí bẹ́ẹ̀ ìtàn àníjà dì mú ni pé àsìkò tó ń pè yàn wọ̀nyẹn. òun ra tó fi sọ́wọ́ mọ́ àti bàtà tọwọ́ sẹ̀sẹ̀. sọ̀kọ̀ pẹ́ kò jìnnà náà máa rí pé irú àwọn tí máa mú agbó ká lórí títí pé ẹ̀rá wọ́n ti lè kó bàtà lọ́gbẹ́ ẹ̀rá bá rí irú rẹ̀ lọ́wọ́. bàtà ni mẹ́ta ẹyọ kan náà ní ọ̀dà aago yìí ń kọ́ tó lọ pé wọ́n ta ẹyọ kan yìí náà ní ẹ̀yìn sì ti dá aago yìí ayé tán pa ti dá ẹ kàrọ̀ apọlọ́pàá ni wọ́n bá palẹ̀ wọn mọ́ bẹ́ẹ̀. àtẹ̀wé bá palẹ̀ wọn mọ́ tí ìyá bá tó wọn wọ́n sọ bí táwọn bá ti rí. bẹ́ẹ̀ ọwọ́ wọn ẹni tí ọ̀pá torí ká ìkọwọ́ rẹ̀ ní bàtà àtàkù rẹ̀ wà ìsàdédé kó bàtà àtàkù rẹ̀ sọ́wọ́ àbí nítorí pé ó wù ọwọ́ lójú lẹ́yìn tó pátá torí ẹ̀ aago àti bàtà tárí lọ́dọ̀ rẹ̀ láàfin afọlọ́ǹkura bí wọ́n mọ ilẹ̀rí ilẹ̀ ilẹ̀ ìnáwó ìnà àgbà pàtẹ́lẹ̀ báfi ọlọ́run bá tí ò sí nǹkan mí ètò tó láti wọlé lọ́sìn fún yàtọ̀ sóun nìkan búra gbélágbádá torí ẹ̀ka sọ́ra fáwọn kókò máa sa nǹkan bí ń sa nǹkan lórí òkúkú kókó wò pé kí ló lè rí jí mú kí ló lè rí jí lára ní nàìjíríà gẹ́gẹ́ àwọn èèyàn wọ́n ní gbogbo àwọn pátá iná ló lè ẹni tí bá gọ́ọ̀sì àwọn èèyàn àwọn ò níbẹ̀rù ọlọ́ǹkà lọ títí bíbá ibi tó bá ti wá di pé ojú kòkòrò ń dọ̀ ọ́ láàmú kẹ́nìkan kò kúkú rí mi ní ìsìn àtàtà kò ní wọ́n kú wọ́n ọmọ bẹ́ẹ̀ sí pa wọ́n ti bọ́ lọ́n búra lórí pé bàtà rẹ̀ sàdédé dọ́wọ́ rẹ̀ aago rẹ̀ sàdédé dọ́wọ́ rẹ̀ àbí torí pé ọ̀nà ọ̀pá ni tó bá búra nígbà àádọ́ta sọmọ wọn ra abẹ́ olórí tí kálukú sí. àwọn ìlàjà náà ó kọ́ ògbàdá rẹ̀ lọ́kọ́ wo lójú ìlàjà náà ó kọ́ kéèké ó ti lọ. rí ẹ ẹjẹ a máa sọ́ra wa o kọ́nà máa ń sọ yẹn yẹn máa ń sọ́ra rẹ̀ ojú kòkòrò ló tètè ṣe kú báyìí kájọ àlà ló tètè kú báyìí bóyá tẹ̀yìn bá máa rìnrìn àgbẹ̀ máa rìn láwùjọ ọ̀nà accident kan bá ṣẹlẹ̀ nísìn majority ẹjọ́ kan débẹ̀ ní lọ pẹ̀lú ẹ̀mí bá wọn fẹ́ ran àwọn èèyàn yẹn lọ́wọ́ wọ́n máa ń lọ lọ pé bóyá wọ́n ń gbówó lọ bí gani bóyá wọ́n ní dúkìá kan nu mọ́tò káwọn tètè gbé káwọn fẹsẹ̀ fẹ́. wọ́n náà ń gbà mí àwọn ọlọ́pàá gan máa ṣe irú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn náà kọ́kọ́ kẹ́lí màṣẹ́ nígbà tí wọ́n á ní kẹ̀kẹ́ àwọn èèyàn lẹ́yìn tó a ti pín ìsòlẹ̀ lọ́mú wọ́n fi ń gbé wọn lẹ́yìn. gbogbo oró eléyàn yẹn lè ṣe kọ́mú tí ó ṣe sábà bí ikú rẹ̀ tí wọ́n pa ti kálukú sí ẹlẹ́yìn ìjọba. wala yahlifu fil amdi aqallu min rajulayn tó bá ṣe bá a rí pé wọ́n mọ̀ ọ́n pa òkú yìí torí ẹni tó bá máa mọ̀ pa amdan udwana tí wọ́n máa mọ̀ pa nípa ti ọ̀tẹ̀ oníṣẹ́rí àṣọ igbe á sì torí rẹ̀ pa ẹni tó pa yàtọ̀ sẹ́ni tó pààyàn látàrí àṣìṣe tó bá jẹ́ ike pípa tí wọ́n pa wọ́n hàn wọ́n máa mọ̀ pa ni nítọ́tẹ̀ nǹkan ò tó láti búra o nínú àmọ̀lẹ́bí ẹni tó ń pa ó kéré jù wọ́n wọ́dọ̀ pé méjì àwọn náà sì búra fífì yẹn. bóyá yẹn sọ àwọn ọmọ lẹ́sìn màkà ọmọ ọmọ pa ẹ wù ú lùjọ́ bí sá lọ́gbẹ́ ni wọ́n sáyàn láàbí wọ́n sá ládàá wọ́n gbé lọ́bẹ̀ẹ́ sáà lè sọ pé lẹ́yìn wọ́n sá ṣiṣẹ́ wọ́n sá ṣiṣẹ́ o àjẹkítẹ́ lè bá já sí ṣe àjẹkítọ̀ sáma mọ̀ sí láyé ni. dáàfin mọ̀ kí wọ́n mọ ọmọ pààyàn ní ṣẹ̀rí àníkẹ́ ìwúlú tó fi wá. wọ́n ṣú tiẹ̀ ọ̀rọ̀ àṣọ̀kan ṣiṣẹ́ báwò. tó pẹ́pẹ́yẹ lọ́fẹ́ yín bà pẹ́pẹ́yẹ kí ni pẹ́pẹ́yẹ ṣe fún wọn máa yín pẹ́pẹ́yẹ mọ̀ létí. eléyìí ló fi hàn pé ọmọ ọmọ fẹ́ pààyàn. bọ́ọ̀tì kàn mú báyìí ló bá fi lọ mú tó ti bá sì ṣubú lọ́ba kú ọ̀pọ̀ àyàn nù ọwọ́ rẹ́kọ̀dù kọ ọ̀pọ̀ àyàn rí láyé ṣùgbọ́n wọ́n sọ pé ọmọ ọmọ pa eré báyìí ló ti lọ yẹn mú kì í sábà pa àyàn abẹ́ẹ̀kọ́ ẹ̀ka bí irun báyà abàmì báyìí rò ẹ̀kẹ́kọ̀ọ́ náà gbé mu ẹ̀ fi sí bí ọba ṣubú àjẹpẹ́ bí irun lásán wọ́n sì fi lálùmí náà mú ẹ̀wọ̀n kẹ́yìn ọ̀sà ibà òun ti jẹ ẹ̀rọ rẹ̀ ẹ̀ tù lẹ́yìn òbá lẹ́wọ̀n kékeré kíní ká gbọ́ sọ̀nsọ̀mọ́kùn mi lójú so torí ẹ ẹ̀ka tí ìwọ bá gbé ẹ̀dá òun mọ̀nà àwọn dáàdi máa mi ọ̀gá bẹ́ẹ̀ ṣe kórìíra bẹ́ẹ̀ wọ́n ṣe jẹ́ pàrọ̀ àti ẹ̀wọ̀n ti dáhùn ní báyìí lásán àní sọpọ́ mama pa ọ́ á sọpọ́ sàṣìṣe. tó máa jẹ́ pé wọ́n màmá pa ni ẹni tí ó búra ń gbọ́dọ̀ jù kan lọ èèyàn méjì lọ sókè. lẹ́yìn náà pé gbogbo èèyàn ní máa mọ̀ pé kí wọ́n gbẹ̀jọ́ òun wọ́n èèyàn ló lè jà fẹ́ tọ̀ títí tí wàá tẹnìkan bá jọ lẹ́tọ̀ kan látàrí pé nǹkan yẹn ẹjọ́ jogún rẹ ni báyà lọ́dọ̀ bàbá àbí ìyá yìí wọ́n á rí kéwù tó ẹjọ́ ẹgbẹ́ ẹjọ́ dìde sí wọn nífẹ̀ẹ́ dìde sí wọ́n á gba àjùlọ tó wá jẹ́ pé nírú àwọn àwùjọ àwọn Yorùbá yìí gbogbo wọn nífẹ̀ẹ́ dìde sí pé torí tó wá nísìnyí wọ́n kàn pa olú ààrẹ àwọn ọmọ kọ́lọ̀ ní máa ń pààyàn ẹgbẹ́ ìmẹ́wàá ni ẹnìkan ní ọ̀wà àwọn ẹ̀kún ni ẹ máa ṣe ẹ bá ti ṣe ẹkùn alábọ̀ sá torí pé ìgbà tí wọ́n bá ń wá ẹ̀tọ́ kí sí gbogbo ẹ̀ ló máa ń dìde tẹ́tọ̀ ẹ̀ bá tẹ̀ wọ́n lọ gbogbo ẹ̀ lọ́yọ̀ gíní lọ́yọ̀ abọ́ ìdí nu nígbà tí wọ́n pè yẹn yín yẹ́sẹ̀ gbogbo ẹ̀ lọ́yọ̀ ojú bá fẹ́ gbẹ̀sẹ̀ ẹ̀ torí ká má jẹ́ pé lóra rẹ̀ tí ẹ fi lóra rẹ̀ ó mú gbọ́ngbọ́n bá yá o bẹ́ẹ̀ náà bá wọn lọ́wọ́ sí gbígbẹ̀sán o. lọ́kàn rẹ̀ ó sì mọ̀ pé ẹ̀gbọ́n bá wọn pa ni bó ló ṣe pa bàbá wọn bó ló ṣe pa yá wọn bó ló ṣe pa wọn lọ́mọ. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ní òlè yọjú lápá láwùjọ ti wà wọ̀nyí báyìí. torí ẹ̀ ń ṣe rí pé tó bá jẹ́ pé máa ń wò pé bí wọ́n ṣe pa aláníyì àmọ́ àmọ́ pa ni. láti àdúrà tá a fi pa onítìí san ó gbọ́dọ̀ jẹ́ ní méjì lọ síwájú ọ̀gá ìrìn àti mọ́tọ́ àbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní méjì lọ síwájú ẹ̀jẹ̀ lélẹ́yìí wọ́n tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ ẹ̀ lè jẹ́ bó ṣe jẹ́ tó bá jẹ́ kẹ́ búra náà ni ẹni tó sì pa bàbá yín wọ́n lọ bí márùn èèyàn kan la lè fi pa ọ́ ìbúra ńgbà tí èsì ti pẹ́ rí èsì kan lẹ́rìí lẹ́ni. ẹlẹ́lẹ́rìí méjì ẹlẹ́rìí kan lẹ́nu ẹ wá búra fífitì ẹ fi kún kò lágbára tá a ẹlẹ́rìí méjì rí pé èèyàn yìí lọ pa àbálọ àbábọ̀ ọ̀padà hàn pé lójoojú lọ pa gbogbo wà lábọ̀. bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àṣọ ilé là ń pè ní qatlul jama'ati bil wahid pípa ẹ̀yà púpọ̀ ju ní wọ́n pa ẹ̀. téèyàn kan bá pè púpọ̀ ńkọ́ ẹ̀mí ìlú lápá òpó yé wa ṣé tí wọ́n ti pa òun ó ti di èèyàn púpọ̀ ńkọ́. náà ní ti bẹ́ kún ọ́bùn pa àwọn yòókù ọgbà díyà wọ́n gbowó ẹ̀mí délé ìjọba torí ẹ̀ tẹ́ bá búra èèyàn kan ló lè pa kò lè pa jù èèyàn kan lọ. Umar radiyallahu anhu ọ̀rẹ́ nìkan lọ sílẹ̀ Yemen for special duty. pa Umar wá síwájú oríkèèyàn púpọ̀ lọ pa gbogbo wọn sàwà fún Umar ní Madina bàtà gbogbo qataltuhum bih tí gbogbo èèyàn tó wà ní Sànáà ti Yemen kápítà Yemen tó wá kí gbogbo wọn jọ dáwọ́ jọ pọ̀ tí wọ́n pa gbogbo wọn nípa bí wọ́n ti pọ̀ gbogbo wọn lápá ti kálukú sí. eléyìí túmọ̀ sí pé ìdẹ́wájọ lè dí àpòpọ̀ bí ẹ ṣe pípa yìí gbogbo yìí pátá ni wọ́n pa. ẹ̀sìn mọ̀kọ́rọ̀ àsìkò ni lè mú jẹ́ láyé ọ̀rọ̀ àsìkò ni. àmọ́ kí wọn náà lọ mọ̀ jẹ́tà sì bá tú síbi tí o lè jàjà bọ̀. gẹ́gẹ́ bí àwọn tó ń kéde lónìí wọ́n yẹ máa wulẹ̀ wádìí náà. arákùnrin tá a ní máa gbègbè lọ sí di kìtàbù sùnnà. ó wà ní Awwal Albani Zaria àwọn Boko Haram kéde lónìí o wọn làwọn làwọn pa gbọ́dọ̀ olórí wọn sọ pé òun ló ń pa á kọlọmọba torílẹ̀èdè wa ẹsẹ wọn bẹ̀rẹ̀ dàbí ìgbà tí gbogbo nǹkan fẹ́ẹ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ téèyàn pààyàn ló sì tún máa sọ wọn sì gbé sí rédíò wọn ká lórí íńtánẹ́ẹ̀tì ètò ń ké gidigidi tó dùn pa àìsí sọ pé alẹ́kọ̀rọ́rù ṣèyídó ẹ̀dínlẹ̀ ìjẹ́wọ́ lọ́gà fún gbogbo ẹ̀rí o onídìí mẹ́lẹ́rìí wà lórí bó ṣe pa ẹ̀rọ gẹ́gẹ́ sí sọ nìkan wọn pa ẹjọ́ wọn tún pa ìyàwó rẹ̀ wọn tún pa ọmọ rẹ̀ ìjọ tó bá yí wọn bá wọn ìjà bẹ̀rù ọlọ́run adúlóyìn tó wá pa wọn lábẹ́ òfin ọlọ́run gbogbo àwọn ọkọ. pẹ́ nìkan kọ́mọ́ bàdẹ́ni tá a pa báwo lọ pẹ́ nìkan ó túlẹ̀ kọ́mọ́ dẹ́ni tá a mọ̀ wá ká fún pípa ilé ìjọba. المسامة بقول الميت nínú àwọn amú akọ ẹ máa búra kálí bàbá yín pa ẹni tó pa yẹn yín san ètò mú àṣẹ bẹ́ẹ̀ ni kọjá pé kù sọ kó tó kú gbàtí ń jẹ̀rora ọgbẹ́ tí wọ́n ní méjì abẹ́lẹ́rìí méjì rí bó ṣe sá lọ́gbẹ́ kó ajẹ́ kó sẹ̀mí lẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ aṣọ láìsí kẹ́yìn wá sọ ike ọgbẹ́ tó sá olóṣè sábà bíi ikú rẹ̀ ebó ti gbádùn ọ̀tán lára rẹ̀ ṣẹlẹ̀ òkúta kẹ́kọ̀ọ́ rà. sá lọ́pẹ́ tí wọ́n ṣe léṣe ọ̀sẹ̀ mi ó sì ń jẹun ó sì mú mi lẹ́yìn rẹ̀ táwọn èkó ti ń gbádùn. tí àwọn ẹni tí wọ́n sọ pé lágbájá lọ́pẹ́ ni wọ́n tá a sọ fún kọ́ búra fífítì náà bá ní à ah, lè ti búra pọ̀ àwọn ò lè búra o. نكل مدعو الدم حلف المدعى عليهم خمسين يمينا lẹ́yìn ilé ẹsẹ̀ tí wọ́n pa yín lọ́mọ tẹ́ ẹ bá ti kágara láti fi ọlọ́wọ́ búra ní àádọ́ta ike ọmọ àwọn eléyìí lọ́pa yín lọ́mọ ẹ wá ti fẹ́ búra ajẹ́ pé àwọn èèyàn tẹ́ fẹ̀sùn pípààyàn yín kàn àwọn fọlọ́ múra àwọn fọlọ́ múra wípé wàlláhi làdín àwọn ọ̀pá yín lọ́mọ wàlláhi làdín àwọn ọ̀pá yín lọ́mọ bẹ́ẹ̀ ni káwọn gbọ́ màá ṣe tiẹ̀ títí tí èpè fífitì. akẹ́kọ̀ọ́ àti ẹ̀yin ò ti rí ìbúra ṣe ọgbọ́n mọ́ yín lọ́nu ẹni tẹ́ ẹ fẹ́ kún ọ pa àwọn yà á búra kú kọ́ là ń pa o. tó bá jẹ́ pé ẹni tí wọ́n fẹ̀sùn kàn kó pààyàn ọ̀rẹ́ ni jọba búra tí ìpè fifty tó láwọn sọ pé sáà rí ọgbọ́n ọ̀pá ọ̀fẹ́ kú bá wà bí gbẹdàgbọn tẹlẹ mi ẹyin náà máa ń búra tí ìpè fifty pé mi pa àwọn àyàwó lè ṣe ṣàádùtù zoo ò lè jẹ́rìí igi tó ráwọn ò rí ọgbọ́n ọ̀pá tó bá ṣe é ṣe kú ọlọ́pàá ń kó káwọn abúra rú. ọ̀rẹ́ nìkan kan òní àwọn máa dábúra títí dé pé fifty láti yẹ kú lórí ara rẹ̀. púpọ̀ lọ́pa ẹ ó tura fifty fifty fifty fifty fifty fẹ́yàn kankan láti yọkùn lọ́rùn ara rẹ̀ gbàtẹ́ ilé ẹ̀fẹ́ sùn kan tẹ́ ẹ̀ bá ti lè búra kò sí kankan ju kíkọ́ ó búra lọ́kùn ọ̀pá ọ̀. tó bá jẹ́ pé lásán kápẹ́yìn kan pààyàn kan àwọn èèyàn rẹ̀ wá fẹ́ kí wọ́n bá wọn pa ẹni náà lẹ́nu wáyà fífítì wà nù fámìlì ẹ̀ ń tàn pa oníkàlùkù ó sì búra nígbà fífítì ìlàgàdà lọ́pọ̀ ẹni wa àfi wàláhì búra. tẹ́lẹ̀ wá kéré síbẹ̀ àti pápẹ́ ìbúra láàrin wọn. obìnrin ọ̀sìn ní ajé búra o nígbà tá a bá fẹ́ sùn pé ẹ̀ka pa nǹkan ṣe dáàbì gbúrò obìnrin ṣe. tẹ́lẹ̀ ìjẹ́bi tá a fẹ́ tó sí lónìí. eléyìí ní àgbẹ̀ tó bá pààyàn nínú ká jẹ́wọ́ àbí ká rí ẹlẹ́rìí àbí ká má rẹ̀ ẹlẹ́rìí ó sì má jẹ́wọ́ láàrin kankan fi hàn wá pé gangan ẹni tó ẹka fẹ̀sùn rẹ̀ kàn àwa fi ọlọ́run bá búra nígbà àádọ́ta láti ṣe àfihàn fún gangan ló ṣe táwọn ẹ̀. mẹ́jọ ni jọ́ pààyàn ọlọ́run sì ní jẹ́ wọ́n pa wá sọ́ra rẹ̀ ọlọ́run bá kọ́ sọ gbogbo wa ìgbésí ayé tá wà nínú rẹ̀ yí báyìí ọlọ́run bá ló fún wa ní sẹ̀mísẹ̀ ọjọ́ tí ọlọ́run sì kọ fún kálukú pé ọlọ náà ni ọlọ má lè kí ẹ̀mí ọmọ èèyàn kan bọ́ gbọ́wọ́ rẹ̀ nínú àdìsá níbi ọ̀sọ̀lọ́gbọ́ àdìwà ìṣẹ̀lẹ̀ eléyìí oníyé bẹ lálàáfíà lópin ìgbà tí o bá ti tẹ̀jẹ́ lẹ̀ tọ́nà tí ọ̀tọ̀ ní ẹni kéèké ó ṣe yóò ṣe lọ́pọ̀lọ́ gan tí ẹ̀ bá ti lè ṣe sábàbí ìkúfẹ́ ni wọn náà bọ̀ torí ẹ̀ àṣà burúkú tí wọ́n máa dá kẹrin mà àwọn fojú ẹrí mà bò tí yorùbá á máa sọ tí wọn géèjì nígbà bá sẹni tẹ lórí lẹka sí ẹ wá ní kankan sí o ẹ wá lọ wájú o kí á tún máa lé lórí tọ̀ lórí nítorí máa ká tọ̀ lórí tó ẹni bá sọ kọ́ mi sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá àwọn láti sọ pé kò sí táwọn lè ṣe àwọn lè sòkè dílẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn lódodo tó bá ṣẹlẹ̀ bí wọ́n pa èèyàn rẹ yóò dùn ní ẹ̀ máa ń tẹ̀ mọ̀sán jáde lẹ́nu kí èèyàn mọ̀sán tó bí ọlọ́run wà nínú sí yẹn. eléyìí ó túmọ̀ sí pé oníkálukú wa kó túnṣe rẹ̀ sí àsìkò tí kú ń bọ̀ kò sẹ́ni tó mọ̀ ọmọ yẹn mi ọmọ bíi sẹ́yìí máa dàbí ọ̀rẹ́ yìí tọ́nà wàhátì ẹ̀sìbáàbù wàlmọ́tò wàhídù àwọn olùmọ́lẹ́ ní tí wọ́n bá sá lórí kú ó lè gbọ̀nà kú o ọ̀nà tó ní kálukú ọgbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ọ̀kan náà ní kú tí ó pa wá. orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù ó ṣàánú wa kó fún alágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa tọ́ràn wa lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ ìwọ̀n yìí sí wa kó mọ̀ sí wọn láwọn nǹkan tó kù ra mọ́ wa lọ́wọ́ táwa dàbí ẹni tó tiẹ̀ gbọ́rọ̀ ọlọ́run ìjọ ọmọ kankan nípa òfin rẹ̀ rí subhanallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta islam tó sọ pé ohun tí wọ́n bá ti sọ́ńtò lọ́jọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ra tíra ibùdó tọ́yè tó sọ pé ohun tí wọ́n ti sọ wọ́n máa fi sẹ́rí jọ àbí tíra ibùdó tẹ̀míyà àbí kọ́jọ́ pé àwọn tíra àlùmọ́ọ̀mù náwó wíjọ báwo ló máa wá táyé sí i ọ̀tọ̀ gẹ́gẹ́ nìkan náà lọ́yàn láàyò tọmọ kàwé rẹ̀ yàtọ̀ sáwọn yòókù torí pé gẹ̀ẹ́sà náà bì èèyàn ni tó lè ṣàṣìṣe torí ẹ̀ tó bá ṣàṣìṣe bó ló ti ra rẹ̀ sí torí ẹ̀ kéèyàn fi ra rẹ̀ sí abẹ́kọ̀ọ́ lómìnira gẹ́gẹ́ bí òmìnira tó náà fi ṣe k dájọ́ pé wọ́n ti wá gbọ́ ti tọ́dún kan ẹni tó pààyàn wá tó yọjú pé láti ṣe àárín àwọn kan ní pé àwọn béèrè tẹ́ ń béèrè ẹ̀ ń béèrè lórí pé ẹ fẹ́ mọ̀fin ọlọ́run àti pé tọ́lọ́n bá ràn wá lọ́wọ́ ńjọ́ kan táwọn náà ń lò fún ṣẹ̀ríà lórílẹ̀‐èdè wa báwo la ṣe máa ṣe wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìdájọ́ tí wọ́n ń sìn ẹ̀ ní kankan sí pẹ̀lú òfin ọlọ́run fi ẹnu wọn fi dájọ́ kó lẹ́sẹ̀ fẹ́ kọ́ máa rìsọ́ọ̀tù sí tẹ́lẹ̀ inú àánú náà ni ọmọ rìsọ́ọ̀tù sí wọ́n á pè fi ọmọ èèyàn wọ́n fi dọ̀tí ọpọlọ kó jọ wọ́n máa fi dárú ẹjọ́ ìta dá dídí gan ó jìyà rẹ̀ kátó pè tí wọ́n dá dídí ẹ̀ẹ́dẹ́wọ́n á pè fi ṣẹ̀rí àná wọn lò wọ́n ti pa ẹnìkan pa ẹ̀ wá tó máa jẹ́wọ́ lẹ́yìn tí wọ́n ti pa ẹni tí wọ́n pa láṣìṣe. sọ wọ́n wá jù kí ló dé tó tó sọ nígbà tó tó gbọ́ pa afẹ́ pa nìkan dípò wọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́kùnrin lé gbogbo gánà sí lọ́kùnrin tó rọ̀ so wọ́n á ní kọ́ sadíyà ẹni tí wọ́n pa látàrí àṣìṣe gbogbo ọ̀hún ló ṣe é wọ́n sì ń bẹ láyé tó wàá jẹ́wọ́ pé wọ́n ni ọ̀sán díyà rẹ̀ pé wọ́n náà lọ pa àmẹ́lẹ́ yìí á gbé sórí pé gbàtọ́ ọ̀mọ tọrọ mà àìpá ṣiṣẹ́ ló fi pa ọ̀sán díyà ṣùgbọ́n wọ́n á padà pa ọ́n náà lórí lọ́pàá ẹ̀ ẹni tí a bá ṣiṣẹ́ pa á tó kéré gbígbà lè fún àwọn èèyàn rẹ̀ náà lówó ẹ̀mí ọlọ́sàn. ìbéèrè kejì ni pé láwọn àwùjọ Yorùbá yìí wọ́n ní wọ́n máa ń ṣàṣìra àwọn ìsìn máa mú wọn. ó lè jẹ́ pé ẹnìkan kìí sùn lọ́pàáyàn wọ́n sì mọ báwọn ti sa ìṣàkóso àwọn tẹ́ máa ń ṣàṣì tí ó fi lọ jẹ́wọ́ fún lòún dáràn tí ó dára máa mú èèyàn lọ síwájú adájọ́ bá wọn ó sì sọ pé ó ń ṣe tí ò ṣe tọ́ba wa pa ń kọ́ so àkọ́kọ́ bá gbé ẹnìkan bá mọ tí wọ́n ṣe sí kó tètè tú àṣírí àmọ́ tí gbogbo èèyàn bá mọ tí wọ́n ṣe sí ọwọ́ ọ̀rọ̀ tó ti sọ náà ti tó láti pa lábẹ́ òfin ọlọ́pàá pé ìwọ ló tún ṣe léyìí ìwọ náà ló tún ṣe léyìí ìwọ náà ló tún ṣe léyìí ó ti látàpá tó a jẹ́ pé ìpàdé jíjọ́ gbẹ̀dà kìá bẹ́ẹ̀ ló ní ti gbẹ̀sán rẹ̀ náà. wọ́n táwọn ọ̀daràn tó pa náà bá padà wá jẹ́rìí báwọn làwọn jì tó fi ń kà kó ṣe tí ò ṣe àti báwọn ọ̀daràn là ń pààyàn tẹ́lẹ̀ náà ọ̀ràn wọn di mélòó wọ́n ti kú pọ̀ ó sì jẹ ìyá yòókù wọ́n pa wọn wọ́n tó pa wọn wọ́n ti sanwó ẹ̀mí ẹni tí wọ́n ti sin sábàbí kan sí kù. lọ ètò Ògbómọ̀ṣọ́ lọ ṣé Ìlọrin ó ti máa ṣe kọ́sùn àbókùmọ̀ṣọ́ kò sí kọ́sùn kankan nítorí pé òun èso orí àjò bẹ́ẹ̀ èso orí àjò níbẹ̀ ká máa pèsè láti rẹ̀ ọmọ tó yẹ pé rìn àjò kan ló rìn dé sùkúù bí ẹni tó tẹ̀kù wá tètè ti dánú wa tó bá ti dé sùkú kò sí kọ́sùrù mọ́ bí òye wa kò sí kọ́sùrù kankan mọ́ òtí wọ́n mọ́jọ́ tó padà lé kí ni tó mọ́ kọ́sùrù bí òye wa kò sí kọ́sùrù kankan fún ẹ mọ́ wọ́n máa pé sọ láti ẹ̀ tó o bá ti pè ọ̀daràn tó o bá gbé àwọn sọ láti ọ̀daràn àmọ́ ibi tẹ́tí máa rí fídíò tuntun tuntun ilé ìjẹ̀bù ti ṣẹ́kù bí ọ̀sẹ̀ míì ọ̀sán ọdún ọ̀rọ̀ yẹn rí mo gbogbo àwọn olùmọ̀ pátá ni wọ́n takò kékeré jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ sí Al-Jami'atul Islamiyya ní Madina ọwọ́ àdìlíbà lẹ́kítọ̀ ọ̀kan náà akẹ́kọ̀ọ́ abilérè pé ṣé bí àwọn ilé ìsìnká wá láti different countries láti wá kẹ́kọ̀ọ́ sáà náà lè máa ṣe kọ́sùn lójoojúmọ́ sèébì ọ̀fẹ́ mi ní alimase wọ́n tún akọ sínú òwe rẹ̀ kan a adúlọ èsì ẹni ń jẹ́ bẹ̀ ẹgbẹ́ bẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá èèyàn kan sọ gbogbo èèyàn kú ya wọ́n gbá ya lẹ́yìn ọ̀hún àdìmú láàgbẹ̀ yìí ṣe ti yí torí pé ẹ̀sìn kìí ṣe means to show off ẹ̀sìn ní tí èèyàn máa ṣe ni láti rí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbà ìyẹn sẹ́ẹ̀sì ní káwọn kan lè rí yàn wọ́n lè kó ṣùgbà fún yàn ṣùgbà pọ̀ àtẹ́wọ́ ni wọ́n jọ fẹ́ wà lẹ́yìn náà tó fẹ́ wọ́n náà kí pẹ̀lú èyí ilé ìjẹ̀bù lẹ́ni tí ó pààyàn tó máa ma pààyàn tó ti jẹ̀bi ikú àwọn mọ̀lẹ́bí ẹni tó pa sí ní àwọn ọ̀fẹ́ kan máa ń pa owó ẹ̀mí nìkan sí i lọ́nà sì ni bẹ́ẹ̀ ṣe ròyìn bẹ́ẹ̀ ṣe máa nù bẹ́ẹ̀ bá ta lọ́yà yà fún ṣé irú rẹ̀ nìsí kò sí ẹ̀kọ́ àwọn mọ̀lẹ́bí tó ti bẹ tó yẹ fún ọ̀ràn lọ àánú ọ̀ràn lọ sílùú ẹni máa lọ ṣe bára kó lè wá àrí díà sí. àwọn bá ní gbé ẹni tó pààyàn tó máa máa pààyàn àti sọ wípé àwọn ọ̀fẹ́ kan pa díà lábẹ́ gbà gbogbo ẹni tó jẹ́ asọ́ba rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ al-muta'assibuna bi anfusihim àwọn tó lágbára láti dá dúró fúnra wọn tí mímì kan ò lè mú àwọn ọkùnrin nínú àwọn tí ó jogun rẹ̀ àwọn ilé gbogbo wọn pátá lọ́tọ̀ọ̀tọ̀ ní kálukú sọ pé wọn ò fẹ́ kí wọ́n pa ẹnìkan nìkan ní ọgbẹ́ lórúkọ gbogbo ìdílé yìí àdìpa wọ lórúkọ gbogbo ìdílé wò tí ẹnì kan sọ. àtòrí kí oníkọ ọ̀rọ̀ ẹ má pa ẹ pa èsì kánìkan ní ọgbọ̀nù yìí sọ̀rọ̀ kálukú ọ̀sọ̀ tiẹ̀ ó sì ẹgbẹ́ fọ́ sí ìwé ni wọ́n á fọ́ kí ẹ ṣe sọ wọn bá sáìn wọn bá sáìn lè jẹba tọ lẹ́yìn náà lílo òfin ṣẹlẹ̀ àìtọ́ bá máa má pa àyàn ọ̀sẹ́ni tí ọba àsàkọ́bọ̀ ọ̀nù di àwọn náà ní ọ̀sán ṣẹ̀rí ọ̀gbà kí àákìlà tọ́ba yẹn san díẹ̀ tó làámù díẹ̀ àmì máa má pa àyàn tọ́ba ní díẹ̀ làá gbà ṣẹ̀rí ọ̀gbà kíkẹ́ nìkan bọ̀ sàn àwọn tó yá gáàsì sílẹ̀ yẹn fi pa àyàn ṣẹ̀rí àṣọ kò ní san tọ́bọ̀ ń bẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bọ̀ san gbogbo ẹ̀ mọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n san tó. bàbá àlọ́gbà rò láti má jalè àwọn bára ká Islam ọ̀gbà kò tún ṣe bára olè lọ́mọ ṣiṣẹ́ àrò olè má bá wọn fọ́gi ọmọ alági olè má bá wọn fọ́kúta títí dèrò الأصغر والعوذ برب الفلك والعوذ برب الناس والآية الكرسي سلام يتام تلامك إلي مغرب أنت صلاة الصبح لم يتامت عليك كل والله كل عوذ برب الفلك كل عوذ برب الناس لا صلاة بيجيجي ما يتام آية الكرسي أكنان إلي قلو صلاة أعني كلام يجيب ṣe máa sún ẹjọ́ síwájú sún ẹjọ́ síwájú láwọn kóòtù àtọwọ́dá tòfin àfọpọlọ gbé kalẹ̀ síbẹ̀ náà ni wọ́n máa ṣe láwọn kóòtù ṣẹ̀ríà bóyá fẹ́ máa lẹ̀ ẹjọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní àbí òye wa ọ̀tẹ̀ òbúrúkẹ́ àmàlẹ̀ kò sí àtọ̀ torí pé ẹjọ́ tó ń gbé wá jẹ́ káwọn sùjú pọ̀ lórí rẹ̀ síbẹ̀ ká wádìí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan torí ká má bàa gbẹ́bí sálárì ká má bàa gbárì fẹlẹ́bí. wọ́n ní kóòtù ṣẹ̀ríà ẹjẹ́ ìpẹ́ rárára ẹjẹ́ ìpẹ́ rárára so a sì nídìí lọ́ọ̀yà gan pẹ̀lú. àyàfi tó wá gbé ìwọ́tọ̀ ọlẹ́jọ́ ò lè sọ̀rọ̀ ẹnu ara rẹ̀ lọ́yà kan ò lè rí rọ́ọ̀kà panu ṣẹ̀rí islam kó fi gbárí kó fi ráàrí jẹ fẹ́lẹ́bì fi kọ́ ráàrí kọ́ rẹ́bì jẹ bálárì kò tó bẹ́ẹ̀. Ìgbé táwọn fi dájọ́ ọlọ́sọ ànábì sọ. Tọ́ ní àwọn ìlú islam ẹ̀yọ́ rẹ̀yìn wọ́n gbọ́dọ̀ kí lọ́yà bọ́nu ètò ìdájọ́. Ṣùgbọ́n àwọn ìjọsìn lọ́yà jẹ́nẹ́rálì wọn ìmọ̀ tí wọ́n mọ̀ náà ni kọ́dà nínú àwọn ọkọ àwọn tó ń rìtáyà tó ń gbèsè tó ń ṣe fúnlẹ̀sì ṣe ṣùgbọ́n àwọn ṣe lọ́ọ̀yà àti Islam wọ́n ṣe lọ́ọ̀yà àti alẹ́sìlám torí jẹ́ pé tí ẹjọ́ bá wà ń tọrọ kíríkà rẹ̀ ẹni máa jẹ́ kẹjọ́ yá ẹni máa jẹ́ ọpẹ́ àmọ́ jẹ́nẹ́rálì ẹjọ́ kìí pẹ́ ní kóòtù ṣẹlẹ̀ létí àwọn ọlọ́pọ̀lọpọ̀. láwọn ò ní kankan tó fẹ́ dípẹ́ǹdì lé lórí ẹ̀tí ọba adájọ́ ní sàn lè gan lówórì ní déètì báyìí wọ́n taari ẹjọ́ yẹn ní 1940 so rẹ́fẹ́rẹ́nsì ni bóòlù sì fẹ́ jẹ́ pé irú ẹjọ́ tó dá 1940 iná ìlọ́dà ní 2014 wọ́n máa léyìn lè jẹ́ ewé ìwé ogún ni wọ́n sí àwọn relevant cases wọ́n ti dá báyìí wọ́n ti dá báyìí wọ́n ṣẹ̀ríà tiẹ̀ tó dànù ṣùgbọ́n ẹjọ́ tó gbé wájú tèmi ó ní ìgbà oríṣiríṣi tó yẹ pé ó lè rọ kiri ká tí ò sí pẹ̀lú ẹjọ́ tẹ fẹ́ fi wò. sọlẹ́yìn náà máa lo àwọn òfin tí wọ́n mọ̀ àwọn principles àwọn kọ̀wáì gbogbo ẹ̀ máa lò láti débi ìdájọ́ tó yẹ. kọ̀wáì dùkọ̀ àwa ìfòdì náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí bẹ kò sí kọ̀wáàrì ilé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin ilé ti sọ. Nàám àmọ́ àwọn nínú adájọ́ kú tí lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbígbóná gbígbóná náà ó dẹ̀ lọ lórí àhà. nínú ṣẹ̀ríà Islam ẹni tó yẹ ti adájọ́ òun náà ló lórí gbogbo fẹ́ máa dájọ́ fún gbogbo àlùmọ̀ níbikíbi tá a bá pọ̀ dé òun náà lọ́ọ́ kọjá mufti fún gbogbo àlùmọ̀ níbikíbi tá a bá pọ̀ dé òun náà lásìwájú wa nípa ẹ̀sìn bíkíbi tá a bá pọ̀ dé òun náà ni wọ́n bá ṣe dájọba lé wa lórí bíkíbi tá a bá pọ̀ dé làákín tí ìwà ti pọ̀ kò sí bí èèyàn náà ṣe lè láfaradà tí ó jẹ́ kó nìkan náà ni ọmọ mú ti tọrọ gbogbo nílùú táwọn olórí Islam nígbà tó dìgbà kan èsì pé mo sì fẹ́rẹ̀ nù pàtó dìgbà kan wọ́n fi ọ̀rọ̀ adájọ́ lẹ̀ fẹ́nìkan pé wọ́n máa mójútó wọ́n fi ọ̀rọ̀ fatiwa lẹ̀ fẹ́nìkan pé wọ́n máa mójútó wọ́n fi ọ̀rọ̀ ìtọ́jẹmọ́ wọ́n ti pè tábàdájọ́ ẹni tá a lù ẹni àṣekè ni wọ́n ti fi lẹ́nìkan lọ́kùn wọn máa mójútó. tó bá wá ní í ṣe tẹ́jọ́ tán dábàá ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ni wọ́n pààyàn àbí wọ́n gé yẹn lóríkè níbẹ̀ yẹn dádájọ́ bá dájọ́ wọn ò ní lọ pálẹ̀ gánà wọn ò ní gé oríkè rẹ̀ wọn ò ní ṣe léṣe ó dìgbà tó lórí ike gbogbo náà bá fọwọ́ sí i torí kò ládájọ́ àgbà ó náà yẹ ẹjọ́ tó dáyàn wò tó bá rí ike kò sí nǹkan ṣojú ń bẹ̀ ó ṣàṣìṣe yọ bu ọ́ọ̀lù kíkún ọmọ sẹ́yìn jama'a ni wọ́n mú sẹ́ ó kù sọ́wọ́ àwọn ẹni tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n tí ó mú sẹ́ based on àwọn assignment tí wọ́n wá ju wọn tẹ́lẹ̀ àmọ́ láti jẹ́ tí olórí ti sọ pé ẹ pa ló ti wà sentence to death tẹ́lẹ̀ ìjẹ́bi ti ṣe jẹ́mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب